gáì àdúgbò akọ́ ló fi iná sílé bàbá mi o òun fún ara ẹ̀ ló parẹ́ o olóhùn jẹ́wọ́ ló fi parẹ́ o. ó dẹ̀ dáná sọ àti pẹ́rù ọ̀lẹ́ àná lẹ́wà ni ẹ máa ba nínú ibẹ̀ yẹn ní yàrá bàbá mi tán ló ń gbà kó tó di pé wọn kò jáde láyé níbi tó jóná sí ṣe ló ká kò báyìí. ó wá pe ọmọ ẹ̀ last born tó gbé lọ́dọ̀ ẹ̀ dáadáa ó ní kó lọ ra fuel wá fóun ìyẹn wá ló ń béèrè pé kí lẹ fẹ́ fi fuel ṣe ó ló wá ní ó kó fóun jọ máa ṣàjà wọn kí ni máa ṣàjà wọn kí ni olóhùn dẹ̀ lọ́ bára ògbé fún ẹ̀fúrú wa ní kó n padlock ẹ̀ nù ní ah báwo ló ṣe máa padlock ẹ̀ ló sọ pé kó kóra ọ̀hún sáhùn kínní kan ṣé wọ́n ló fẹ́ pàṣẹ fún un ní àwọn lápò tí wọ́n wá láàárọ̀ yìí òun dẹ̀ fẹ́ kó padlock ẹ̀ sódà tó bá ti dé wọn ni mọ̀ pé òun wà ní inú ilé ọmọ yẹn ṣe lọ́nà ó wá mú fóònù fún ọmọ yẹn pé kó lọ ra káàdì sí kó wá mú fẹ́ni tó ní fóònù bàtọ́ mọ́ máa padà dé iná ti là. àwa tiẹ̀ ti lọ síbi iṣẹ́ ibi iṣẹ́ náà ti ń pè wá pé nǹkan báyìí ṣẹlẹ̀ ládùúgbò la fi sáré délé tàfi máa délé kò agba apá aládùúgbò wọn kò ká àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan apàtà àgbàtà máa délé gan àwọn akátá nílé gan àwọn tá a lè ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò mi tó tẹ̀jẹ́ pé àná jẹ́ wíkẹ́ndì pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tájọ́ ṣe ládùúgbò mi wọ́n ti ti gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ gan kí panápaná tó dé tòun nílé bá ti máa pe àwọn tó nílé gangan fúnra wọn ẹ̀tọ́ wọn yàn ṣá gbìyànjú tó pọ̀ rẹpẹtẹ gan ṣá ọlọ́run sá padà ṣe iná yẹn kù Ah, obìnrin yẹn kú o ó kú ó tẹ̀sí kú káà tó dé náà torí náà ìjọ náà yẹn ti ju ọ̀rẹ́ dé. àgbà tó dé gbajẹ́ eh, fún ẹ̀ lọ́wọ́ ọmọ yẹn ó kàn gbé sínú ilé ọmọ yẹn yà ah, ẹ̀ lọ́mọ ni olóní kó má dáhùn láàmú pé òun sì máa lọ síbẹ̀ yẹn bọ́ létà tí ò lọ yẹn ó sáà ní láti sọ fún ọmọ yẹn pé fóònù kan wà lọ́wọ́ tòun tóun lọ yá lọ́wọ́ ọ̀rẹ́ nǹkan tóun fi kọ̀ òun ti lówó orí ẹ̀tàn kó gba owó kó lọ ra káàdì míì sí kó dẹ̀ mú fóònù yẹn lọ nìyẹn tó bá ti ń lọ kó ti ilẹ̀kùn síta torí àwọn tóun jẹ lówó kàn bá rò pé òun ò sí nílé òun náà sì nínú ilé níwà ọmọ yẹn sọ pé ẹ̀ẹ́dẹ̀ gbé pẹtrol yẹn kóun gbé lọ fún wọn ẹ̀ẹ́dẹ̀ máa bá wọn bẹ̀ tọmọ yẹn pé sọmọ yẹn fẹ́ máa pàṣẹ fóun àkọ́ni tó nǹkan tọmọ yẹn sọ fún wa ní ọ̀rọ̀ ní àná pàtó dẹ̀ máa rí ọ̀nà tó wà ládùúgbò àwọn àbúrò mi tó wà nílé yìí iná náà kọ́gbọ̀n TV. nínú ìrìn àjò wa sí agbègbè kan tí wọ́n ń pè ní Kéèsì ládùúgbò Ìtòkò nílùú àbẹ̀òkúta ìpínlẹ̀ ogun obìnrin kan ló dáná sunra ẹ̀ láàyè pẹ̀lú epo bẹtiró inú ilé ló sì ti dáná sunra ẹ̀ ó kú fínfín báwo ló ṣe ṣe báwo nìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ ẹ já mú yín rìnrìn àjò díẹ̀ náà kẹ́ ẹ rí bóun gbogbo ti lọ àmọ́ ṣáńtà gbọ́ ni pé ó yá owó gbọ́múlé ìyẹn owó lápò owó gúrúmì kò sì tí ì rí san kí ni láńlọ́ọ̀dù ẹ sọ ọ̀rọ̀ wo ló tẹnu àwọn aládùúgbò jáde nípa ẹ̀ irú èèyàn wo lọmọbìnrin ọ̀hún jẹ́ kí ló dé tó fi para ẹ̀ ṣé ìbẹ̀rù owó tó jẹ lápò ìbẹ̀rù owó gbọ́múlé láńtà àbí bẹ̀rù owó ilé ta gan ni nǹkan rọgbọ fún lọ́wọ́lọ́wọ́ báyìí ní nàìjíríà ná ó dáná sun rẹ̀ láàyè. àmọ́ ṣá o àwọn èèyàn kan ń tọ̀ka wọ́n sì ń nàka àlébù sáwọn iléeṣẹ́ ayánilówó kan tó jẹ́ pé bí wọ́n bá yẹ ọ ní náírà mẹ́wàá ó fi san ogún náírà ọgbọ̀n náírà ogójì náírà padà olówó èlé ṣùgbọ́n ìbéèrè ni pé ṣé wọ́n kọ lẹ́tà sẹ́nikẹ́ni pé kó wáá yá owó lọ́dọ̀ àwọn bí àwọn kan ní ìṣe wọn le wọn a máa dénú mọ́nú wọn a máa déni mọ́nú ayanran wípé nígbà tí èèyàn bá yá owó lọ́wọ́ wọn lágídí páálí ni wọ́n fi máa gbà á wọ́n ní wọ́n máa yọ lẹ́nu tọ̀sán tòru ni wọ́n ní jí o gbádùn wọ́n ní bóyá yẹn gan-an ló mú kóbìnrin ronú títí pé kóun ó kúkú kú ṣùgbọ́n èwo ni tinú ilé tí ń gbé ilé tó yá tó dáná sun pẹ̀lú ara ẹ̀ ẹnìkan ò pa o fúnra rẹ̀ ló gbẹ̀mí ara rẹ̀ ẹ farabalẹ̀ láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin ìgbà yìí lẹ́ mọ̀ pé nǹkan kan ní nàìjíríà ẹ máa ṣe àfídíò yìí bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ wò ó dópin o. ẹ káàsán máa o um, oníròyìn ni wá o bá ṣe wá gbọ́ pé kìíní ìṣẹ̀lẹ̀ a ò pé ká wá síbí and um, ká wa lára gan ká wa lára gan ẹ jọ ẹ má bínú mi ò mọ̀ ọ́ bóyá ẹ̀yin ni onílé àbí mi ò bẹ́ẹ̀ ṣe jẹ́ sí àwọn tó nílé àti. àwa la nílé sísá mi. ṣé ẹ lè gbà ká bá yín sọ̀rọ̀? ẹ̀yin èèyàn tẹ́ ń láǹfààní àti wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láwa ìbẹ́yìn náà bá wò ẹ́ rí i pé dúkìá ti sọnù nǹkan ti bàjẹ́ ń bí ẹ̀yin náà wò ilé yẹn ti jó gan-an ni ó sì bàyàn lọ́kàn jẹ́ àwọn kan ni wọ́n tu owó jọ láti kọ́lé báyìí ẹni tó gbẹ̀mí mì náà bí èèyàn ò bá kú èèyàn ò jẹ ẹran tó ju erin lọ ṣùgbọ́n ẹ̀mí ti bọ́ à ń bọ̀ lórí ìyẹn ẹ jẹ́ ká bá àwọn tó jẹ́ onílé yìí ká bá wọn sọ̀rọ̀ mo kì í máa o. ẹ jọ bá wa dárúkọ yín àti bẹ ṣe jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ilé yìí mà. orúkọ mi ni Simiat Lawal ọmọ ọmọ onílé ni mo jẹ́ mọ́ mi ni first born bàbá onílé àwọn òkè ń gbé bì báyìí àtẹ̀mí àti sísà mi àkè ń gbé bí but woman yẹn tagbà sí bì báyìí ó ń ṣe nurse ni so ó dẹ̀ ń fi bóyá bíi left hand side yẹn ṣe nurse tó fi ń dáwọn yẹn lóhùn bíi brazil kejì lòun ń lò ó dẹ̀ wà jovial gan tọ́lá àwa mi bá ti dé ìbáyé nsìn bóyá november twenty seven pátá ṣe sàrà fún mọ́mi wáyé mọ́mi tèmi yìí òun lèmi àti sísà mi àti gbogbo àbúrò mi ti dé ìbáyé gbẹ̀yìn gbàtọ́ ti débi báyìí ẹni wọ́n di ègún ọ̀ ní lára rárá ó dẹ̀ èèyàn kan tó wà jovial ni ó máa ń ṣeré ó dẹ̀ nice gan lọ́tẹ̀ first day tèmi ọkọ máa rí bẹ́ẹ̀ ni pé ṣe ló ṣe bẹ́ẹ̀ ni pé ó ti mọ̀ mí ó ti pẹ́ gan òun ni bọ̀bọ́n ìpè alánà pé ó ṣe báyìí ó yé mi gan lẹ́nu àgbàtà wá yẹn ó lọ bá sísà mi àjókòó síbẹ̀ ó sọ ó kún ẹ̀bẹ̀ pé kọ́ máa kílé dẹ̀ máa gbóhùn èèyàn kó sàtì màá tó ọmọ ti dé ibà ẹ̀kọ́ wọn máa rí i pé ó tún ṣe dáadáa nǹkan tó wọn fẹ́ nìyẹn pé towó yẹn kékeré ni towó yẹn pé nǹkan náà fi ń jẹun tó adẹ̀ là á fi kóhùn lásìkò nọ́vẹ́mbà yẹn àdẹ̀dẹ̀ bí lásìgbà yẹn àìbóye di àná takàn rí kọ́ everybody ládùúgbò kan pé nọ́mbà àwọn tọmọ àwọn tọmọ sísà mi nọ́mbà wọn pè wọ́n àwọn tọmọ nọ́mbà tèmi wọn kà wọ́n pè ní ọ̀tàn adé ìbáyé mọ̀kọ́sọ́ wá ṣé ó ń lo gáàsì lọ́wọ́ ni bóyá nǹkan ṣe ni gáàsì gbé náà nǹkan mẹ́rin ló wà nù ilé wọ́n lè máa wà nù ilé ṣé pàṣẹ náà ṣe kò lè sáré jáde ni náà ni akọ̀ǹṣe náà ṣe àtúntò pé ọmọ yẹn pẹ́ kárí ọmọ yẹn ká gba kó tó ṣẹlẹ̀ lẹ́nu ẹ̀ bàtà dẹ̀rọ ọmọ yẹn ọmọ yẹn ní ó ràn ní petrol ó lóun ní mọ́mí fẹ́ fi petrol ṣe wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ lọ charge lọ́dọ̀ dádì kan ọlọ́run dẹ́mọ ẹlẹ́ni pé àwọn sọ pé ok ẹ máa lọ síbẹ̀ ẹ̀sẹ̀ ẹ máa wo television bẹ́ẹ̀ títí tó máa fi máa fi àgbà tó dẹ̀ gbajẹ́ eh, fún ẹ̀ lọ́wọ́ ọmọ yẹn ó kàn gbé sínú ilé ọmọ yẹn ah, ẹ̀ lọ́mọ ni olóní kó má dá láàmú pé òun sì máa lọ síbẹ̀ yẹn bọ́ létà tí ò lọ yẹn ó sáà ní láti sọ fún ọmọ yẹn pé fóònù kan wà lọ́wọ́ tòun tóun lọ yá lọ́wọ́ ọ̀rẹ́ nǹkan tóun fi kọ̀ òun ti lówó orí ẹ̀tàn kó gba owó kó lọ ra káàdì míì sí ó dẹ̀ mú fóònù yẹn lọ fẹ́ nìyẹn tó bá ti ń lọ kó ti ilẹ̀kùn síta torí àwọn tóun jẹ lówó kàn bá rò pé òun ò sí nílé òun náà sì nínú ilé níwà ọmọ yẹn sọ pé ah, ẹdẹ gbé pẹtrol yẹn kó òun gbé lọ fún wọn ẹdẹ máa bá wọn bẹ tọmọ yẹn pé sọmọ yẹn fẹ́ máa pàṣẹ fóun àkọ́ni tó nǹkan tọmọ yẹn sọ fún wa ní ọ̀rọ̀ ní àná pàtó dẹ̀ máa rí ọ̀nà wọn tó wà ládùúgbò àwọn àbúrò mi tó wà nílé yìí iná náà kọ̀ọ̀kan tí nǹkan yẹn kàn dùgbò ni àwọn òpè kí ló ń ṣẹlẹ̀ tó máa rí iná sí là ní gbogbo inú ilé kó tó di pọ́ńbẹ̀sì ni máa sáré pa iná yẹn kó tó pe àwọn fire service kó tó wá síbí bá kó tó àárín nìyẹn mọ́mì wa obìnrin tí ó ń gbélé yìí gan àkíyèsí wo lẹ́yìn ti ṣe nípa ẹ̀rí àwọn sọ pé ìrí táwọn rí ó jẹ́ni tó máa ń ṣọ̀yàyà tó máa ń. èmi ni mo gbà sílé kóyún tó two years ó sì ti pé two years ó ti délé owó tó ti kọ́kọ́ san lákọ̀ọ́kọ́ fọ èyí yá òun náà ló san kò dẹ̀ ti san mí bò bàtà àwọn tó wà ní roman apalẹ̀ yìí kúrò because wíńgì kan ló gbà pẹ̀lú last monday right hand side last room on left hand side ibẹ̀ lèmi gbé tí mo fi máa rì because nineteen sixty nine ni bàbá mi kó wá síbí báyìí november six la kó wá síbí so wa ti wà ń bí báyìí tipẹ́ gbà yẹn primary three ni mo wà gbà yẹn mo lọ sí school orókùtà yẹn EAC now bí ó ṣe wá jẹ́ tí mo gbà sílé mo gba man kan náà driver ni ìyẹn ti kúrò nílé ó dẹ̀ ló ń fẹ́ gba ibi báyìí kó ń kúkú gba gbogbo ẹ̀ mi lè fi yàrá mi sílẹ̀ àwọn ẹrù wà ń bẹ̀ ọ̀dà àwọn nǹkan tí màá fi ń rìpíà ilé ó wà ń bẹ̀ kò sí èèyàn kankan èmi nìkan èmi ni last born mẹ́ta náà ni bàbá wa bí ẹ̀gbọ́n mi ni sàárè wà ń bẹ̀ yẹn first born ẹ̀gbọ́n mi ni ẹ̀ẹ́dẹ́ mi tẹ̀lé bọ̀dá mi ṣẹ́gun second born ọmọ ẹ̀ ni ìyàwó ẹ̀ nìyẹn so èmi púpọ̀ ni mo kù ọlọ́ndẹ̀ ṣèrànlọ́wọ́ mo rìpíà ilé mo dẹ̀ fi rẹ́ǹtì tó ti yé yín ó san owó ọdún kan owó tó jẹ mínísì ó sì lé lọ́dún kan ìjọ ta fẹ́ ṣe sàrà àǹtí mi ó wá bá mi bẹ́ẹ̀ màmí ẹ ní sùúrù fún mi ní mi ò dààmú ẹ nǹkan mẹ́ta ni mo fẹ́ kó ṣe fún mi ó ní kí n sọ number one kò environment àti inú ilé kò rí pé ó wà tied up kò gbọ́dọ̀ dọ̀tí number two mi ìfẹ́ kẹ́ fọṣọ nínú ilé mo ṣẹ̀ ṣe basement ẹ̀yìnkùlé yẹn ni ẹ wá máa fọṣọ bíbá ẹ̀ níbi tí bàbá mi fi ṣe ẹ̀rọ jákà nígbà tó ń rìtáyà ẹ wá máa fọṣọ bí nọmba tírì mi ìfẹ́ kẹ́ dáná nínú ilé mọ́ ẹ̀kọ́ sí kíchìn wa bẹ́ẹ̀ yẹn ẹ ló máa dáná ní kíchìn bíríkìlìà mi lélẹ̀ tó wá bá mi ṣiṣẹ́ péńtà mi náà ó wà lórí fóònù mi tó snap ilé yìí nígbà tó ń ṣetán tó tó ṣe tó wà òkè so olóhùn jẹ wo oúnjẹ lápò oúnjẹ gúrúmì oúnjẹ síjì ó ka gbogbo ẹ bí ọ̀nà márùn-ún mo ní kó fọkàn ara ẹ̀ balẹ̀ àdúrà ló lè ṣe o kò sẹ́ni tó bá máa rí wí láyé yìí ipò òǹde èèyàn lá ó máa ó máa ó máa fáàgùn mo ní ẹ wo káṣí máa wọ Abíọ́lá mo ní bàbá ẹ kòkò ní bàbá ẹ ń tà bàtọ́ sọ pé ó máa lọ sunlé bàbá ẹ ní kàgóòwú gbogbo nǹkan everybody ló mọ̀ pépà gbé everything gbé ṣe Abíọ́lá náà ló wà yìí kó tó di pé ọ̀rọ̀ election ṣẹlẹ̀ kó tó di pé election yẹn ló pa ìjà òun àti Babangida mo ní ẹ súnmọ́ Kristi Kristi nìkan lálátúnṣe ìgbàgbọ́ gbogbo wa kérúbù ní olùdásílẹ̀ tún lọ́kọ̀ ẹ̀ ó lóun ò lè wá sí church wa pé òun ò lè wá sí sẹ̀lẹ̀ celestial church lèmi lọ ó lóun wá ó nítorí ọkọ̀ òun máa máa ro another thing ǹdẹ̀ fi sílẹ̀ màá dé máa pè ọjọ́ tí mo wá pè last lẹ́yìn tá a ṣe sàrà àfáǹtì mi tán tí mo pè ní december number ẹ̀ ò lọ rárá mo pè bíi twenty times gbàtí mi gbóhùn ẹ̀ máa kàn wà nínú ilé ọmọ bàbá tó nílé àjọṣe ọmọdé ni Mutiu yẹn ló wá mo wá pè ibo ló wà ó lóun wà lórí iṣẹ́ gbẹ tó bá ti délé bá mi lọ gbé fóònù fún ìyá dàda mo fẹ́ bá a sọ̀rọ̀ bó ṣe bú sẹ́kún lórí fóònù yẹn pé màámi wọ́n ti gba fóònù mi àwọn tó ń jẹ lówó mo ní jẹ lówó ló wá gba fóònù ẹ má wọrí wá sọ́dọ̀ mi kó ṣe small phone máa mú fún ẹ ìgbà kan lóun máa ta máa ta tẹ́lì olóhùn tiẹ̀ ti ta mo ní kó wá gbé tẹ́lì tó wà ní chop mi mo ní kó àwọn ènìyàn mọ̀ dáadáa kọ́sítọ́mà mi ni wọ́n. bẹ́ẹ̀ sì rí owó ọdún kan péré ló ṣe san. bẹ́ẹ̀ ó jẹ́wọ́ owó tó lé owó ọdún kan náà ló ṣì jẹ́ tó lé some months. ó sì jọ bí ọdún méjì àti díẹ̀ ló ti kólé síbí báyìí. àfi àná ńgbà tí máa yẹn dẹ̀ ń pè mí pé mi tiẹ̀ tètè kọ́ bíra sí mo ní kí ni mo ti ń pè mí sí yọ iná ti dé mo fẹ́ pọ́ǹpù mi àlómi rárá sílé kọ̀ọ̀gá làǹfà láti yọ ìmúdẹ̀ lọ pọ́ǹpù bó fi kíkiri yẹn ṣe mi tẹ̀ mi kọ́ bíra sí mi wọ́n yẹ ìwà ìtọ̀ tí mo tún gbọ́ tí mo wá ní Samuel bá mi mú fóònù mo wé kí ló dé ó ní máa bọ̀ ilé bàbá ẹ̀ sì jóná mo sọ ọṣẹ àárọ̀ ìgbà tí mo fẹ́ wẹ̀ mo padà mú ọṣẹ yẹn ní ilẹ̀lẹ̀ tí mo sọ sí nínú bathroom so bá ṣe rí nìyẹn. ṣé obìnrin yẹn kí lorúkọ ẹ̀ gan àti pé ṣé òun nìkan ló ń gbé. àdúrà gbèmí ó nìkan ló ń gbé. obìnrin yẹn àdúrà gbèmí yẹn ọkọ ẹ̀ ń kọ́ olùdásílẹ̀ lọ́kọ̀ ẹ̀ ó máa ń wá síbí báyìí lẹ́ẹ̀kẹ̀kan wọn lọ́kọ̀ ẹ̀ṣẹ̀ kúrò bí wọ́n fi àná yẹn pè ní jẹta wọn ló ṣe revival níbì kan now ó wá pe ọmọ ẹ̀ last born tó ń gbé lọ́dọ̀ ẹ̀ dáadáa ó ní kó lọ ra fuel wá fóun ìyẹn wá ló ń béèrè pé kí lè fẹ́ fi fuel ṣe ó lọ wá ní ó kó fóun jọ máa ṣàjà wọn kí ni máa ṣàjà wọn kí ni ó lóun dẹ̀ lọ́ bára ògbé fún ẹ̀fọ́ wa ní kó n padlock ẹ̀nu ọ̀nà ní ah báwo ló ṣe máa padlock ẹ̀nu ọ̀nà sọ pé kó kóra ọ̀hún sáwọn kìnnì kan ṣé wọ́n ló fẹ́ pàṣẹ fún un ní àwọn lápò tí wọ́n wá láàárọ̀ yìí òun dẹ̀ fẹ́ kó padlock ẹ̀ sódà tó bá ti dé wọn ni mọ̀ pé òun wà ní inú ilé ọmọ yẹn ṣe lọ ní ó wá mú fóònù fún ọmọ yẹn pé kó lọ ra káàdì sí kó wá mú fẹ́ni tó ní fóònù bàtọ́ mọ́ máa padà dé iná ti là ọpẹ́lọpẹ́ gbogbo àwọn ará àdúgbò náà rally round àtàwọn neighbor mi báyìí wọn yẹn ti ultra wọn ṣiṣẹ́ gan because lẹ́yìn táwọn fire brigade lọ tán tí kò sí nu omi tí ò sí everything woman kan wà mí o ló ń da sọ́ọ̀fù sí wọn lọ ń pọ̀ mí nínú kankan ọmọ ìṣe wet because old eh, kìnìún ni bíbáyìí wọ́n screw gbogbo igi yẹn mọ́lẹ̀ ni ẹ̀gbọ́n bàbá mi ló ṣe nígbà yẹn Salisu Adialu so ẹ̀gbọ́n bàbá mi ló ṣe wọ́n láti tú gbogbo kì í sódà kó má ràn páànù wọn wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi da omi sí da gbogbo ẹ̀ sí ṣe gbogbo ẹ̀ nílànà tó bá yẹ pé wòye àná lẹ wá síbi àwọn mọ́fìlì rẹ̀ nìkan wà níbí báyìí àwọn flash fresh fm náà wá àwọn èèyàn tó tiẹ̀ wá síbí pọ̀ dpo àdàtán so èmi náà lọ́mọ lọ report so mo ní kí n mú ọmọ yẹn dání as evidence láti sọ pé àwọn guy àdúgbò akọ́lófin náà sílé bàbá mi o òun fún ara ẹ̀ ló para o olóhùn jẹ́wọ́ ló fi pọ ara ẹ o. owó tó jẹ ṣe láǹfààní àti gbọ́ yóò tó èlò gan. mi mọ iye tó jẹ ó kàn sọ pé oúnjẹ ló dágbájá oúnjẹ gúrúmì oúnjẹ mi mọ amount bẹ́ẹ̀ pátákálẹ wa parí ó wa parí ju owó ọsì kò lè kò wò tó five hundred thousand which is half a million. ó dẹ̀ dáná sọ àti pé rọ̀lẹ́ àná lẹ́wà ni ẹ máa bá nínú ibẹ̀ yẹn ní yàrá bàbá mi tán ló ń gbà kó tó di pé wọn jáde láyé níbi tó jóná sí ṣe ló ká kò báyìí. Oh pẹ̀lú bẹ́lẹ̀ ìṣèwà ṣẹlẹ̀ àwọn ọmọ ẹ̀ ti wà lù pẹ̀lú àwọn wọ́n ti ibo lábólẹ́rú páwọn ọmọ ẹ̀ wà báyìí. wọ́n ti wá bíbá ilé ọ̀sán ó wá bẹ̀ mí kí n má bínú kí n ṣe lẹ́sà nírọ̀lẹ́ àná ibi tí mo jókòó sí ni tí mo close ẹnu ọ̀nà ẹ̀mí ìfẹ́ kéèyàn kan wọlé mo wá jókòó síbẹ̀ èmi àti ọmọ àǹtí mi tẹ kọ́kọ́ bá sọ̀rọ̀ ẹ̀ mo wá ní sími á máa wọ́ọ̀ṣì bẹ́ẹ̀ mi ìfẹ́ kéèyàn wọ inú ilé tí n bá ti fẹ́ dìde màá ní kó máa wọ́ọ̀ṣì bàtọ́mọ yẹn wá dé wọ́n ní ọmọ ẹ̀ yẹn wọ́n pè ní yọlá wọ́n ní ó ti bímọ méjì pé òun àti ọmọ yẹn jọ ní Miss Understanding ó wá gbé ọmọ yẹn lọ sórí rédíò ni pé wọ́n wá sọ̀rọ̀ bóyá eighty eight point one ni bóyá eighty eight point five pé wọ́n ṣá bàbá lábúlé pé wọ́n ṣàbà wọn sẹ́tù ọ̀rọ̀ yẹn pé ìyá woman yìí tó kú ìwà sọ pé láéláé òun ò lè dá bẹ́ẹ̀ ni pé òun ò lè dáríjì ọmọ yẹn ti wá bá mi lọ́sàn-án yìí tó ń bẹ̀ mí tó ń ṣe gbogbo ẹ̀ mo ní kó máa lọ kò sí nǹkan tí mo fẹ́ ṣe ó yé ọlọ́run kò yéèyàn pé kó máa lọ nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n lóun àtọmọ yẹn jọ ń keep malice past six years. ọmọ bíbí ọmọ bíbí inú ẹ ọmọ bíbí inú ẹ second born ẹ so òun gan olọkọ òun ti lé òun dànù síta ìyẹn ọmọ yẹn torí wọ́n ti gbọ́rọ̀ yẹn sórí rédíò olọkọ òun ti lé òun dànù síta olóhùn dágbé nísì pẹ̀lú ọmọ méjì pé ìjà màmá òun pẹ̀lú èpè tí màmá ń fi ń ṣe òmùgbọ́ tí màmá ẹ̀ sọ wípé wọ́n ní màmá ẹ̀ sọ wípé òun ajẹ́ òun ajá kara ẹ̀ so ìrètí wo àbí kí ni nǹkan tẹ́ wò pé ẹ fẹ́ kí àwọn ẹlẹ́yinjú àánú ṣe. kí ẹlẹ́yinjú àánú kó ṣàánú kàn ṣe àánú kàn dìde ìrànlọ́wọ́ fún mi because kò sẹ́ni kankan àfọlọ́run àwa náà lélẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi lélẹ̀ ọmọ bọ̀dá mi gangan lélẹ̀ tèmi tẹ̀lé bọ̀dá mi ṣẹ́gun òun ló lélẹ̀ ìyàwó wọn wà ń bíbáyìí bóyá ó ti lọ báyìí ìyàwó wọn náà wà ń bíbáyìí so kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé kọ́ dìde ìrànlọ́wọ́ fún wa gbogbo ilé ló ti jó tẹ bá wọlé nílé. ẹ máa bá wọn tí ẹni wọn ṣe àtúnṣe ilé yẹn náà sọ̀rọ̀. tẹ bá wọnú ilé olè gbogbo bíbà àwọn rooms tó tó kó bẹ́ẹ̀dì sí nǹkan kan lélẹ̀ gbogbo ibi báyìí ló ṣẹ̀ṣẹ̀ gbà kò lè tí ìsanwó náà fẹ́ máa lo bí ìyàtí. wọ́n ní iṣẹ́ wọ́n ní iṣẹ́ hospital náà fi bí ṣe. bẹ́ẹ̀ni hospital ló fi ṣe ó tèkì delivery ó ń tèkì delivery ó ń admit àwọn tí ara wọn ò yá gbogbo wọn rántí wà pé ah woman yìí ẹni tó tọ́jú ìyàwó ẹni tó tọ́jú ìyàwó. ṣùgbọ́n lásìkò yẹn àwọn aláìsàn kankan wọn tàbí ẹni tó ń rọbí òsín bí yàrá tọ̀dọ̀ mi tẹ́mi lọ gbà tẹ́mi lọ secondary school rẹ̀ yàrá bàbá mi ìrúmà nípa lọ tó ń lò lélẹ̀ ẹ̀yin náà láwọn ẹrù inú ilé ìkó tó di. gbogbo ẹrù tí mo kó síbí ló ti jóná àwọn ọ̀dà páànù tí mo rà tí mo fi ṣe lẹ́kù ó wà ń bíbà ẹ̀ gbogbo ẹ̀ ló ti jóná sìmẹ́ǹtì àwọn irúgbìn granite yẹn àti ìdá díẹ̀ nù láàárọ̀ ìwọ̀nba tó kù nìyẹn gbogbo àwọn tó pọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ẹrù ẹ̀ mhm, gbogbo ẹ̀ la kó pamọ́ sínú kiri. ìgbà ló kó lẹ́kọ̀ọ́ ibẹ̀ la kó gbọ́ ẹ̀ sí ibẹ̀ ti jóná títà mú bẹ́ẹ̀. ẹrù bọ̀dá mi gan tó wà ń bí gbogbo ẹ̀ ló ti jóná because yàrá yìí ló wà ọmọ bọ̀dá okay okay. ẹ̀yin èèyàn káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ ti láǹfààní àti rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó báyàn lọ́kàn jẹ́ ó sì tún rìn pẹ̀lú ẹ̀kọ́ nítorí pé ó jẹ àwọn èèyàn lówó pẹ́pẹ̀pẹ́ sọ̀tún sósì owó ọ̀hún sì kọjá agbára ẹ̀ ó wá lérò wípé ó ti tán síbẹ̀ nìyẹn ó sì wá epo bẹtiróòlù ó sì fi gbẹ̀mí ara ẹ̀ nífọ̀nàfọ̀nṣu pẹ̀lú bẹ́ẹ̀ ó bà dúkìá àwọn ẹni tó yálégbé lọ́wọ́ wọn ó ba dúkìá wọn jẹ́ wọn láwọn máṣíìnì àwọn ẹ̀rọ oríṣiríṣi ló wà nù ilé tó jóná papọ̀ mọ́lé ó jẹ́ ní tó báyàn lọ́kàn jẹ́ pé èèyàn lè dìídì gba ẹ̀mí ara ẹ̀ ó dídí ẹ̀mí tó lè dá nítorí ìrònú bí orílẹ̀-èdè yìí ṣe rí àti nítorí ìrònú àìsí owó ọ̀wọ́n owó àti àìríjẹ àìrímu ó mà ṣe o ẹ̀kọ́ bẹ̀ ni pé bó ti wù kí nǹkan ó le tó àsìkò ní ló ń gbogbo ó wá ni yóò sì lọ ẹnikẹ́ni tó bá wà nínú ìpèníjà kan bó ti wù kó le tó nígbàgbọ́ pé ó wá ni yóò lọ á láǹfààní àti bá àwọn tí mo kì í sá o. ẹ káàsán sá. ẹ ẹ ṣe lè bá wa dárúkọ yín àti bí ẹ ṣe. èmi ni Ọlátúndé Ọ̀wọ́sọ mo jẹ́ kan nínú àwọn bíríkìlà níṣẹ́ tèmi so ìyá yìí dẹ́ nìyẹn èmi náà máa ń pèsè iṣẹ́ ilé fún renovation láti ìgbà tí tí nǹkan pẹ́pẹ́ bá ti yọ ọ́nbẹ̀ èmi ni máa ń ṣe so àìpẹ́ tí mo ti chọ́ọ̀chì dé náà mo rí kọ́ọ̀lù wọn nígbà tí mo ti chọ́ọ̀chì dé pé bá báyìí lọ́mọ ní ah so bẹ́ẹ̀ mo ti múra tèmi náà bọ̀ ń bí tí mo wá mọ nǹkan tó ṣẹlẹ̀ so bá a ṣe sọ fún yẹn náà náà sọ fún mi náà bẹ́ẹ̀ ó ṣe ní láàánú gan-an àní rírú ẹ̀ mọ́ ẹni tó ń gbélé yìí kó tó di pé ó kú tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí ẹ ti láǹfààní àti rírí àbí ẹ mọ̀. bẹ́ẹ̀ni mo rí wọn rí lẹ́ẹ̀mejì. láàárín ọjọ́ méjì tẹ rí wọn irú èèyàn wo ni ẹ rí wọn sí. Eh, ìgbà tó fẹ́ da ṣọ́ọ̀pù yìí gan-an mo wà lọ́dọ̀ màmá gbà yẹn tán jọ sọ̀rọ̀ ṣọ́ọ̀pù yẹn ìgbà yẹn ìkéde. ìyẹn ilé yìí ilé yìí bíi hospital náà fi ń ṣe eh, gẹ́bí ń dàgbọ́ àbí ok. ẹ eh, ẹ wọ́n gba wing kan bẹ̀ wọ́n fi ń ṣe hospital so nǹkan tó yẹn mọ̀ nípa nípa wọn sí ilé nìyẹn mo dẹ̀ mọ̀ wọ́n nígbà yẹn mo rí wọn lẹ́ẹ̀mejì kó tó di pé ṣẹlẹ̀ ṣé ìrísí wọn ìṣe wọn lásìkò yẹn ṣé wọ́n jọ ẹni tí máa bá àyàn ṣeré sọ̀rọ̀ abẹ́ni tó yẹ pé mm, bí nǹkan bá ń ṣẹlẹ̀ ò tiẹ̀ ní fura sí i níwájú ọlọ́ àti ènìyàn ìgbà tí mo kọ́kọ́ máa mọ̀ wọ́n bíi pé wọ́n jọ̀rẹ́ màmá ni because mo bá wọn lẹ́nu ọ̀rọ̀ ni so kò èèyàn tútù ni wọ́n wọ́n dẹ̀ lọ yàyà so ìgbà tí èmi gan gbọ́ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ lé ni mo pé ah màmá yìí kẹ wọn kúrò ní sọ́kàn ní ojú tèmi ní bẹ́ẹ̀ méjì tèmi rí wọn kí ló lè fa ilé iṣẹ́ ìṣù ni sá ẹ ṣe ànírú eléyìí mọ́ ok inú yàrá ibí yìí ni obìnrin ọ̀hún kú sí tí orúkọ wọn ń jẹ́ àwọn èèyàn mọ̀ wọ́n sí àdúràgbèmí lórúkọ wọn ìyá dàda níbí yìí ni ó gbẹ̀mí ara ẹ̀ sí pẹ̀lú ikú tó gbóná kó tó di pé adébí apá bíi ni òkú yẹn nà sílẹ̀ sí tó jóná ṣùgbọ́n wọ́n ti palẹ̀ ẹ̀ mọ́ ẹ̀ torí láti àgọ́ ọlọ́pàá wọ́n ti wá síbí wọ́n sì ti ń ṣe àwọn ètò tó bá yẹ láti gbé wọ́n ti gbé òkú rẹ̀ kúrò níbí kó tó di pé adé n tí ò jẹ́ kẹ́ ẹ láǹfààní láti rí ènìyàn ṣùgbọ́n ibi tí ilé dé rèé gbogbo ẹ̀ ti jóná kọjá àlà ó mà ṣe o bá a bá rẹni tí ó fẹ́ náwó àánú sí àwọn màmá tó nílé bó bá sì jẹ́ pé láti ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ olóòkú náà tún ni a ó gbégbèsè láti rí dájú pé a pàdé àwọn ọmọ olóòkú láti bá wọn sọ̀rọ̀ kí a lè ní nọ́mbà wọn kí nígbà tí ẹ bá nílò account number wọn a lè fi síta fún yín tàbí kẹtì ẹ bá wọn gan sọ̀rọ̀ tààrà nígbàkigbà tí ẹ bá fẹ́ nítorí pé ẹni tó bá nílò ìrànlọ́wọ́ mo lérò pé ó yẹ ká ṣe é fúnru wọn yóò ṣe bóbi ṣe máa ń wọ́n ní gbàdádì ní sọ̀rọ̀ ìkọ́sọ̀ mi máa ń wọ́n ní ìgbà ìkọ̀. Thank you. 还没。哎，对对，咱坐车咱过去。快进来玩。跟我去那电影院。干嘛的？干嘛的？啥玩意？我听他们来。没问他。走。我。

gẹ́bí ta gbọ́ wọn ní àná ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀. lóòótọ́ ni àná nírọ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn lọ́wọ́ bíi aago méjìlá sí aago kan lọ́sàn-án àná àwa tiẹ̀ ti lọ síbi iṣẹ́ ibi iṣẹ́ náà ti ń pè wá pé nǹkan bá ń ṣẹlẹ̀ ládùúgbò la fi sáré délé ta fi máa délé kò agbá apá aládùúgbò wọn kò ká àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan apá tá a máa délé gan àwa kátà nílé gan àwọn a lè ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò mi tó tẹ̀jẹ́ pé àná weekend pẹ̀lú àwọn kọ̀ọ̀kan ṣe ládùúgbò mi wọ́n ti ti gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ gan kí panápaná tó dé tòmílẹ́ bá ti máa pe àwọn tó ní ilé ìgangan fúnra wọn ẹ̀tọ́ wọn ṣáà gbìyànjú tó pọ̀ rẹpẹtẹ gbọ́ṣá ọlọ́run sápadà ṣe iná yẹn kù nǹkan tó bàjẹ́ nǹkan tó bàjẹ́ ti bàjẹ́ ó nágbára gan lánàá yẹn obìnrin yẹn kú kó fẹ́ tan jẹnẹrétọ̀ ọ̀pọ̀ ìyá yóò lẹ́rọ àtàlẹ́ bí kò ní jẹnẹrétọ̀ tó fẹ́ tan náà sí kí ló fẹ́ fi pẹtrol ṣe bí ìrìn àjò yẹn sáà ṣe rí kò yọ ọ̀pọ̀lọpọ̀ iná la rí fi àhesọ ọjọba ọ̀rọ̀ kọkọ táwọn èèyàn kàn ń sọ táwọn gbọ́ táwọn gbọ́ pé báyìí ní ìrìn àjò yẹn ṣe rí. jẹ seventy kìíní kan thousand naira. a gbọ́ bẹ́ẹ̀ náà lóòótọ́ ṣùgbọ́n èmi ò gba àsìkò tí wọ́n ń sìn wọn ara wọn lówó tán jẹ ara wọn lówó kò sẹ́ni tó mọ̀ sí torí tí wọ́n máa gba gbogbo bẹ́ẹ̀ wọ́n lè máa ń fi ṣe ọ̀rọ̀ àṣírí kẹ́ni ará àdúgbò máa lè mọ̀ bí àwọn jẹ́ ó síbì kan àbí wọ́n fẹ́ gbowó síbòmí mọ̀tàṣùgbọ́ sọ́dà gbọ́ tó kú sọ́dà gbọ́ wípé ó jẹ́ wọn kan lówó ó tilẹ̀kùn mọ́rí nítorí kọ́ máa mọ̀ bóyá òun wà nílé àbí òun ò sí àbí òun ò sí. ẹ jẹ́ ká gbóṣùbà fáwọn ará àdúgbò bó tiẹ̀ jẹ́ pé kò sómi ládùúgbò yìí láti fi pa iná tí ń jó wọ́n ní ṣe ni wọ́n ń ra omi wọ́n sì fi ń pa iná ilé tó ń jó ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn aládùúgbò pàápàá bí wọ́n ti ṣe é tí náà òun ò fi kọjá bó ti yẹ torí bí kọ́ ilé kejì kẹta ìbá jóná. àdúgbò yìí lágbára kò sí omi o omi mọ́ṣáláṣí kan níbẹ̀ yẹn pẹ̀lú àwọn kànga kankan tó à ń dé sun ẹ̀ tajọ́ ń pé mọ́ra wọn lọ́ládùúgbò àwọn èèyàn ń rí jọ káàkiri àti àwọn ọmọ irú ọmọ kan tó romi kọjá nígbà tí ẹ̀ ń bá àwọn onílé ìsọ̀rọ̀ lẹ́ẹ̀kan omi kí wọ́n máa romi wà ládùúgbò kọ́ lọ rà ń ràkúrà kásá ìgbà lọ́wọ́ wọn kásá kan pa ilé. ṣe lẹ tún ra omi láti pa iná. à ń ra omi ni o tàbí kàbí ká gbà lórí ẹlòmíì tó ń pọn mi bọ̀ táwọn náà bá rí irú nǹkan báyìí tó ṣẹlẹ̀ àwọn sáré ọmọ agbómi wọn lẹ̀ ní láìsẹ̀ pàwọ́ lànà wọn níṣẹ́. wọn á gbé lẹ̀ fúnra wọn. àwọn tí a ò ti ẹ̀rọ sọ́ọ́ ti ẹ̀pù lánàá yẹn gan wọn gbìyànjú àwọn ká má parọ́. òkè kéèsì ni wọ́n ń pè é báyìí kòkúmọ́ street òkè kéèsì ìyànàlé òbí ni wọ́n ń pè àdúgbò mi báyìí. bàbá òbí Ebenezer òbí tó ń kọrin. bẹ́ẹ̀ ni ibẹ̀ apá abẹ́lẹ̀ ti tán mọ́tò gẹ́gẹ́ bí aládùúgbò obìnrin yìí kí ló kọ wọn tí wọ́n ń jẹ́ gan-an. a ò mọ orúkọ tó ń jẹ o ìyá dada ni popular. ìyá dada ìyá dada yìí ìyá dada yìí àkíyèsí wo lẹ ti ṣe nípa bóyá ó ń rojú kókó ni bóyá ó máa ń banújẹ́ tó bá rìn ni bóyá ó máa ń kíyàn bóyá tó bá kí kì í tiẹ̀ lè dáhùn bóyá ìṣòro yẹn ti wọ̀ lọ́kàn àbí kí làwọn nǹkan tẹ ṣàkíyèsí kó tó lè fi ṣẹlẹ̀ ẹ mọ ọ̀rọ̀ ṣe rí ìwọ̀nba lẹ́yìn ọ̀hún obìnrin olóbìnrin hmm. mọ kò mọkọ débi èmi kẹ̀ níyàwó bí mo lọ́mọ bíi mo níyàwó bíi méjì ń bí àtọmọ tó pọ̀ bí mo ṣe lè kí kákàn kíra ẹ̀yà alágbájá ó dàbọ̀ káwọn kálukú lọ́lọ́ ẹ̀ ni. ó máa ń dáhùn ìgbà mi gan ó ti ẹ̀ ní ìdajì ńgbà mi gan máa ń lu aago ẹ wàásù ẹ yí padà ní ìdajì ńgbà mi tó máa ń rìn káàkiri máa ṣàdúrà ní ìdajì tó dẹ̀ padà wọlé lásìkò tí n bá múra sí ibi iṣẹ́ láàlọ́ ibi iṣẹ́ láàlọ́. ọ̀sán mi kan tí yóò fi fura pé bóyá ni ìrònú kan ti wọ̀ lọ́rùn pé ó ṣeé ṣe kó. bóyá ìlò pressure ìlú àlàrà mi ò rí traces kankan torí tí bá ti jáde ń dajì òru ni mò ń wọlé. èyí jẹ́ àmì wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń lọ tó ń bọ̀ aṣọ ló ń bàṣírí ohun tó ń lọ lọ́kùnrin ní kálukú ẹnìkan ò mọ̀ ìdí nìyí tá a ṣe máa ń sọ pé ká máa ṣọ́ ẹnu wa nígbàkigbà téèyàn kan bá ṣe tó dùn wá nítorí pé yóò jẹun tó burú jáì láti bá ẹni kan jà kí ìṣẹ̀lẹ̀ aburú kan wá ṣẹlẹ̀ lásìkò tá a bá jà tàbí láìpẹ́ jọjọ sásìkò tá a bá jà ṣe rí i pé yẹn ó léwu púpọ̀ ká ṣọ́ ẹnu wa nígbàkigbà tí èèyàn kan bá ṣẹ̀ wá ká kọ́ bá a ti pa ìbínú mọ́ra bí nǹkan kan bá ń wọ̀ wá lọ́rùn ká fi mọ́ lọ́hùn ká má gbẹ̀mí ara wa o àní hmm, rírò èyí mọ́ o. ìyá yẹn tàbí ọkọ ẹ̀. ó ti wá lọ́sàn-án yìí ó ti lọ bẹ́ẹ̀ tó bá wá wá ní mo mọ nọ́mbà yìí ni sẹ́sàn wo lọ́dọ̀ yín. yorùbá gidi tv yorùbá gidi tv online la wá wà lórí youtube so reason tí mo ṣe ń gba nọ́mbà yìí ni pé tá a bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn máa ń pè wá púpọ̀ wọn aláwọn fẹ́ ṣe ìrànlọ́wọ́ fẹ́ nìyẹn nígbà mi àdẹ́gbẹ́ gba nọ́mbà so àdéhùn bíi mi lè trace ẹni tí wọ́n fẹ́ fún lówó náà wulẹ̀ sẹ́ẹ̀ yorùbá gidi oduwa yorùbá gidi tv tv ó kó yorùbá gidi so ìdí ẹ̀rọ ìgbàlùmọ̀ ẹ̀ sọ́dà á lè easy láti get back sí orí bó bá ṣe jẹ́ ẹ ṣe ẹjọ́ ẹ ṣe gan àdúgbò ẹ ṣe ọ̀dà yes sir ìyàwó rẹ ẹ tún tún lè sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ibi tó máa tún sọ fún ẹ all right ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta èyí tó mú kárìnrìn àjò yìí n ló jẹ́ ìṣẹ̀lẹ̀ kan tó kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ó ṣe pàtàkì ká máa kàn sí àwọn èèyàn wa o láti máa béèrè bí ṣe ń lọ bẹ́nikẹ́ni bá jẹ wá ní gbèsè ohunkóhun ẹ má jẹ́ àfàyè ní lára o alẹ́tọ̀ọ́ láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ẹnikẹ́ni tí ẹ̀tọ́ wa bá wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ àfàyè ní lára o ó ti kú báyìí ó mà ṣe o ó ṣe ni obìnrin yìí ó kọ̀ láti gbà fọ́ lọ́hùn-ún ó gbàgbé wípé ẹ̀mí tó bá gùn ní sànyà ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí owó tí ò tó nǹkan kàkà kó lo sùúrù ó para ẹ̀ ó fi àwọn ọmọ sílẹ̀ sáyé lọ ó tún ba dúkìá jẹ́ nínú ìrìn àjò tá a rìn yìí àwọn ará àdúgbò yìí jẹ́ onímọ̀ fún wa wípé family house bàbá Ebenezer Obey ó ń bẹ nítòsí ilé yẹn ibẹ̀ gan ni wọ́n fi júwe fún wa tá a fi tọ̀ títí títí tá a fi débẹ̀ wọ́n ti palẹ̀ òkú yìí mọ́ ní tòótọ́ ẹ̀kọ́ bẹ̀ ni wípé ká ṣọ́ra wa nígbàkigbà tí èèyàn bá ń bínú sí wa ẹ má jẹ́ abájá o bàbá ń bá èèyàn jà ká ṣọ́ ẹnu wa o ẹni tí yóò kú nítònítọ̀la a ò ní bàjá ọlákúnlé fásùgbà ló kọ mi fún ìkànnì yorùbá gidi tv arọyìn ẹ máa ṣí à fídíò yìí kó rìn jìnnà bá a bá jẹyàn ń gbèsè ìyẹn ò tó torí ká para wa à ń bọ̀sibọ́sí kéèyàn wá para ẹ̀ nípa ìkà kí ló dé àwọn èèyàn wá ń sọ pé kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé abẹ́òkúta nírú èyí tí ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ lójoojúmọ́ hmm, ó mà ṣe o. Ah! ṣoṣo ń tá a lè sọ pé ó ń jà yìí bí ò jẹ́ ogun. ó rà dẹ́dẹ́ dẹ́dẹ́. gbogbo ìlú dá páropáro. adìyẹ bá lókun. omi títí títí. inú ìnira ni nàìjíríà wà.